عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وبعد adúpẹ́ الله Allah ọba tí ọpẹ́ tọ́ fún aṣíwájú wa anabi wa muhammad ẹni tí Allah rán sí wa láti wá júwe wa sí ohun tá a ṣe tá a fi wọ àlìjánná láti wá kìlọ̀ fún wa nípa nǹkan tí a ṣe tí ọ̀rọ̀ wa tó fi lè já sí inú iná gbére ọlọ́run ọba tó wá ṣe wá ní ọ̀kan nínú olùtẹ̀lé ànábì náà pẹ̀lú títẹ̀lé àṣẹ rẹ̀ àti jíjìnà sí àwọn nǹkan tó bá kọ̀ fún wa kọ́lọ́wọ́n ba kó má yọ èmi àti ẹ̀yin kúrò ní ẹ̀yìn rẹ̀. adúpẹ́ fún Allah ọba tí ó ròyìn ara rẹ̀ pẹ̀lú ìjẹ́ ọ̀kan ṣoṣo ó ròyìn ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ẹ̀sìn kan ṣoṣo tí í ṣe ẹ̀sìn Islam bákan náà ó jẹ́ ká mọ̀ wípé ohun tá a fi gbé ẹ̀sìn náà rò ó lẹ́yìn nǹkan ìpìlẹ̀ tí í ṣe ìgbàgbọ́ òdodo òun náà ni ìrun wákàtí márààrún ìdí nìyí tó fi já sí wípé kútúbà wa láti bí oṣù kan sẹ́yìn ó ń dá lé ìrun kíkí afdoliyatuha wa makanatuha fil islam kútúbà wa ń dá lé bó ṣe jẹ́ pé ìrun kíkì ni iṣẹ́ àfaraṣe tó lóore jùlọ òun náà sì ni iṣẹ́ tó ga sí wípé ipò tó wà ipò tó lágbára ni òní ni twenty four rọ̀bí ìwàlẹ̀ awal ọdún fourteen forty one nínú kútúbà wa tí ó kọjá ibi tí a bá ọ̀rọ̀ irun kíkí dé òun náà ni àríkánu sọlat àwọn orígun irun àwọn onímọ̀ ẹ̀sìn èdè méjì òun ni wọ́n ń lò ní orí ọ̀rọ̀ yìí. lọ́yìn ọ̀dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn onímẹ̀mẹ̀sìn kan wọ́n á pè ní arikanu solat lọ́dọ̀ àwọn mìíràn wọ́n á pè ní farohidu solat ìyẹn ni pé wọ́n lè pè ní orígun irun wọ́n sì lè pè ní ọ̀ranyàn irun méjèèjì ó ń já sí ìtumọ̀ kan náà nítorí wípé. ohun tá a pè ní orígun òun náà ni ohun tá a ti mọ̀ náà máa ní orígun ilé a sọ pé orígun kan ní orígun kan ní òun nìyí òun nìyí tó sì já sí pé tí orígun kan nínú àwọn orígun tó gbé ilé ró tó bá fi lè yẹ̀ ilé náà òun náà dàwó ni. bákan náà tabatuwa lo láflù fàrọ́ fàrọ́ìdù ọ̀ranyàn ohun tí wọ́n ń pè ní ọ̀ranyàn òun náà ni nǹkan tó ga sí pé dandan ni ṣíṣe rẹ̀ ẹni tó bá ṣe yóò gbà ládàá ẹni tí ó bá ṣe yóò jìyà rẹ̀ oríkì ọ̀ranyàn náà nìyẹn tó túmọ̀ sí wípé yálà a pè é ní orígun ni. So, tàbá pè ní ọ̀ràn yẹn ní. ohun kan náà ni à ń sọ. wàyí o kí wàá ní àwọn nǹkan tí àwọn onífíkìwù fà jáde látinú Quran àti látinú hadithi lórí ọ̀rọ̀ irun tọwọ́ ipò orígun irun tàbí tọwọ́ ipò ọ̀ràn yàn irun. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni. alikiyamu filifarid alalikodir ìdúró kírun ọ̀ranyàn fún ẹni tí ó bá níkàpá orígun ni ni ìdúró fún ẹni tó bá ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kókó méjì ń bẹ́ńbẹ́ kókó àkọ́kọ́ ni ọ̀ranyàn ìrun ó túmọ̀ sí wípé. niti iru ìrun anya bíi subui zuhuri asri magribi àti shai ìdúró kí anya ni ìwà dúró kírun àwọn ọ̀ranyàn wọ̀nyẹn ó tún wá dúró lé lilikọ́ọ̀dìrì fún ẹni tó bá O ó túmọ̀ sí pé ẹni tó fẹ́ kírun anya tó sì ní Alaafia to le fi duro. tí ò bá dúró kí ọlọ́run ò ní gbàrún ẹ̀ ẹni tó fẹ́ kí ṣubúì àlàáfíà ń bẹ fún un tó fi lè dúró ó wá jókòó ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ alikiyam ọ̀ràn yẹn ni ìdúró kírun yẹn ọ̀ràn yẹn ni fún ẹni tí ó ní ìkápá gbólóhùn ẹni tó ní ìkápá yìí ó ti túmọ̀ sí pé tá a bá wá ní ìkápá ńkọ́ sáà ní kírun náà ni á kí o ṣùgbọ́n á kí bó bá ṣe gbà nígbà náà ni wọ́n á sọ fún wa pé onítọ̀hún máa kí irun irun aláìsàn ẹni tó bá jẹ́ aláìlera ẹni tó bá rẹ̀ aláwò yọ̀ǹda ìrun fún o ó fi ọ̀sẹ̀ kan ó fi ṣàìsàn ó wá kírun onítọ̀ bá gbádùn ó máa kí i papọ̀ ọlọ́run ò ní lọ́wọ́ rẹ̀ mọ́. tọ́ba gá sí pé àìsàn rẹ kò jẹ́ o lè dìde náà róni ṣùgbọ́n o lè jókòó ìjókòó lọ́rọ̀ yan tiẹ̀ tọ́ba gá sí pé àìlera rẹ kò jẹ́ o lè nàró kò sì jẹ́ o lè ṣùgbọ́n o fẹ̀yìn lélẹ̀ o fi ẹ̀gbẹ́ lélẹ̀ kó o fẹ̀yìn lélẹ̀ kí irun fọ́lọ́hún ọ̀ràn yan tiẹ̀ nìyẹn nígbà náà. orígun kejì òun náà ni takbiratul ihram takbiratul ihram wàhíyá allahu akbar kẹ́ni tó fẹ́ kírun kó ṣe allahu akbar láti fi bẹ̀rẹ̀ irun rẹ̀ orígun ni ọ̀ranyàn ni tó bá wọ irun láì fi allahu akbar ìbẹ̀rẹ̀ wọ irun kò kírun mo ti sọ àpèjúwe yẹn fún wa níjẹjọ níbi tí ó ti kọ́mọ̀n jùlọ ẹni tó fẹ́ bá ìmáàmù lórí rùkú gbogbo èrò ọkàn rẹ̀ ni pé bí ó ṣe bá ìmáàmù lórí rùkú tó bá ti dé orí sáfù báyìí yọkàn sí Allahu Akbar ó ń lọ lẹ́nu Allahu Akbar tó ṣe tó ń lọ lẹ́hùn Allahu Akbar rùkú nìyẹn ìyẹn kì í ṣe Allahu Akbar ìbẹ̀rẹ̀ ẹ̀rùn pàápàá jùlọ Allahu Akbar ìbẹ̀rẹ̀ ẹ̀rùn ó rọ̀pọ̀ mọ́ èròǹgbà rẹ lórí ìrun tó fẹ́ kí ìyẹn ni pé nígbà tó o dé láti kírun fọ́lọ́hun yálà o ti ní èròǹgbà láti lé pé ò ń lọ kírun yálà o ò ní èròǹgbà ọkàn ń lọ ló bá di tí wọ́n pèrún ló sì yà tó o bá ti kọ́kọ́ dé mọ́sálásí tó o fẹ́ kírun ńgbà o lálàáfíà dandan ni kó dúró nìyẹn o dúró tán ọ wá sí allahu akpar lórí ìdó yẹn allahu akpar tó o ṣe yẹn lásìkò yẹn wọ́n fẹ́ kí èròǹgbà rí ó wá lórí ọkàn rẹ pẹ̀lú tó fẹ́ kiri ibẹ̀ yẹn làwọn àfáà ti mú àníyà jáde torí ọ̀rọ̀ irun pé ká sọ pé òòrò kan pé o fẹ́ kí kírun tẹ́lẹ̀ tàbí o ti ro kan pé o fẹ́ kí kírun tẹ́lẹ̀ gbogbo oyún òyìn èròǹgbà pé a máa sin lọ́hùn tá a fi kú nìyẹn o ti wá dé ibi tó ti fẹ́ sin ọlọ́run báyìí ní àsìkò tó o wá dúró yẹn tó o ṣe Allahu Akbar ló fi gá sí pé Allahu Akbar yẹn àwọn àáfàá máa ń fẹ́ ká fàá gùn wọ́n máa ń fẹ́ ká fàá gùn nítorí kí ẹni tó fẹ́ kírun kó lè pe ọkàn ẹ̀ wálé. E pé ìrun báyìí mo fẹ́ kí ení ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ká wí sókè díẹ̀ wọ́n fẹ́ ká wí sókè díẹ̀ yálà ìmọ̀ọ́mù tàbí mùfárídù tàbí màmúùmù wọ́n fẹ́ kó wí sókè díẹ̀ kó lè fi pe àkíyèsí ara rẹ̀ sí pé mo ti wọ ìrun báyìí ní àsìkò tó ń ṣe Allahu Akbar yẹn lọ́wọ́ ni ó wà sórí ọkàn rẹ̀ pé ìrun báyìí ni mo fẹ́ kí fọ́lọ́hùn kì pe ṣe pé yóò tẹ ọwọ́ tí ó wà máa rojọ́ pé nàwáìtù sọ̀láàtà zuhura títí dé parí bí wọ́n ṣe máa sọ rárá o àsìkò tó o dúró báyìí Allahu akbar àsìkò yẹn tètè pé ọkàn ẹ padà wípé o fẹ́ kí irun irun ọ̀ranyàn fún Allah o sì gbọ́dọ̀ mọ orúkọ to tó o fẹ́ kí lárúbáwá. ọ̀ní sọ pé ọ fẹ́ kí àyílà kò sí àyílà nù tíà kò sí ti ń jẹ́ àyílà nínú tíà níbẹ̀ so ọmọ orúkọ ọ̀run tó fẹ́ kí lárúbáwá yóò sì wá sórí ọkàn rẹ ní ojú ẹsẹ̀ tó Allahu Akbar torí pé gbà yẹn gangan ló bẹ̀rẹ̀ irun ọ wàá wọlé tàníyàn tàníyàn ọ wọ irun yẹn tàníyàn tàníyàn ó sì wọ̀ ọ́ pẹ̀lú Allahu Akbar tó wù jáde. wọ́n ń pè ní takidiratul ihram nítorí wípé innahu yuharimu kulla shay'in siwa asọ́là. Allahu Akbar tó ṣe yẹn wọ́n ń pè ní takidiratul ìṣe nǹkan léèwọ̀ nítorí wípé gbogbo nǹkan tí ó bá ti jẹ mọ́rùn ó ti dèwọ̀ fún ọ bá ti ṣe Allahu Akbar yẹn gbogbo tí ọba ti jẹ mọ́rùn ó ti di èèwọ̀ fún ọ pé ní ìsìn o mo fẹ́ ṣe ìjọsìn tí ń pè ní asolat. bákan náà orígun kẹta tàbí ọ̀ranyàn kẹta qiraatul fatiha kíké fatiha orígun ìrun ni o ọ̀ranyàn ìrun sì ni orígun ìrun ni ọ̀ranyàn ìrun sì ni bó tilẹ̀ gà sí wípé àlàyé kan wá lọ́dọ̀ àwọn onímọ̀ nípa kíké fatia fún èrò ẹ̀yìn lẹ́yìn ìmáàmù rẹ̀ ṣé dandan ni kóò náà ké fatia tàbí fatia tí ìmáàmù rẹ̀ bá ti ké ó ti gbé tiẹ̀ wọ́n wá pín ìrun táǹkì wọ́n pín sísọ̀rí méjì lẹ́yìn ìmáàmù ìrun tí à ń ké ó sókè ń bẹ̀ àti ìrun tí à ń ké ó jẹ́ẹ́jẹ́ nínú rẹ̀ wọ́n panupọ̀ lórí ìrun táǹkì ó jẹ́jẹ́ lórí rẹ̀ wípé dandan ni kò ké fatia ìmáàmù rí ò pé fatia yẹn pọ̀ ọ gbọ́dọ̀ ké fatia fún ẹni tó fẹ́ jọ ìmáàmù ní rùkú torí pé ìgbọ́ tó fẹ́ jọ ìmáàmù ní rùkú ò wá ní dúró kò ní o fẹ́ sáré ka fatia tiẹ̀ tán kò tó lọ ka fatia tán ìmáàmù ti kú ní rùkú rákà yóò sì ti bọ́ fún ọ nígbà náà wọ́n yọ̀ǹda fún ọ pé kó o mọ̀kè fatia tó fi lọ rùkú àmọ́ èrò ẹ̀yìn tí wọ́n jọ bẹ̀rẹ̀ irun òkè fatia rẹ ní jẹ́ẹ́jẹ́ lórí irun tá a ti máa ń kí ó jẹ́ẹ́jẹ́ lẹ́yìn mọ́ọ̀mù rẹ níbi irun tá a ti ń kí ó sókè ibẹ̀ gangan ni ọ̀rọ̀ wà ibẹ̀ sì ni ọ̀rọ̀ kí sí torí pé àwọn onímọ̀ wọ́n pín sí méjì lórí ẹ̀. àwọn kan gbà wípé níwọ̀n ìgbà tí fatia ti jẹ́ orígun irun tó sì ti jẹ́ ọ̀ràn yàn irun ìmáàmù ọba àkèó sókè ìbá àkèó jẹ́jẹ́ dandan ni kí èrò ẹ̀yìn náà ké tiẹ̀ níwọ̀n àbá etí rẹ̀ àwọn kan dúró bẹ́ẹ̀ igun kejì sọ wípé níwọ̀n àgbà tí ìmáàmù bá ti ń ké sókè tí kíké sókè rẹ̀ tó o sì ń gbọ́ kétékété. ọ dákẹ́ ni ọmọ tẹ́tí gbọ́ ohun tí ìmọ̀mù bá ń ké ọ dákẹ́ ni. àwọn tó wá sọ báyìí àwọn ni ọ̀rọ̀ wọn gbégbá orókè nítorí wípé wọ́n lo òṣùwọ̀n ẹni tí ò bá ìmọ̀mù níbi kíkéwù tó ga sí pé rùkú ló ti bá ìmáàmù rẹ̀ wọ́n ní ṣe bí kò kí nǹkan kan a sì jọ gbà pé wọ́n ti yááfì ẹ̀ fún bẹ́ẹ̀ náà ni wọ́n yááfì ẹ̀ fún èrò ẹ̀yìn ìmáàmù tó ń gbọ́ kéwù ìmáàmù kétékété anyway ọba àbá igun kìíní lọ ọba àbá igun kejì lọ sámọ̀ pé tọba fẹ́ dàrú rẹ kí lórí ọ̀pá àrùn kọ̀ọ̀kan orígun ni kíké suratul Fatiha ọ̀ràn yẹn sì ní pẹ̀lú. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ orígun irun òun ni rùkú àrùkú ìdáwọ́tẹ orúnkún ló ń jẹ́ bẹ́ẹ̀ kì ṣe ìdáwọ́tẹ ojúgun kì ṣe ìdáwọ́tẹ itan orúnkún ibẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lè ẹlòmíì àmọ́ kọ́wọ́ sí ojúgun báyìí kí ó sọ pé òun kírun fọlọ́hún ẹlòmíì àti máa ṣe báyìí nǹkan kan ò mú o àìnímọ̀ nípa tó fẹ́ ṣe ni o orúnkún rẹ̀ ló dáwọ́tẹ̀ àṣepé ìrùkú rẹ ò ní pé ẹ̀yìn rẹ àti orí rẹ kò ní gajura wọn lọ àṣepé ìrùkú nu pé o fẹ́ rùkú o sì fẹ́ ṣe pé ẹ̀yìn rẹ àti orí rẹ kò ní gajura wọn lọ tó túmọ̀ sí wípé tó ti dáwọ́ ti orúnkún báyìí o ò ní gbórí òkè báyìí o ò sì ní doríkodò báyìí orí rẹ yóò wà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe wà ní ohun tí ń jẹ́ rùkú nù kó o dáwọ́ tẹ orúnkù yẹn ó dà kọ́ ọmọ wí nǹkan kan ń bẹ̀ ó ti kírun torí pé ìdáwọ́ tẹ orúnkù yẹn gangan ni ọ̀ràn yàn so orí náà tá a wí lórí ẹ̀ pé subuhana rọ̀bí yàlẹ̀ àbí kì í ṣe orígun kì í ṣe ọ̀ràn yàn kódà kì í ṣe súnà tó kápá kì í ṣe orígun kì í ṣe ọ̀ràn yàn kì í sì ṣe súnà tó kápá pé ọ gbọ́dọ̀ wí pé ọba ti wí o o ti dáràn kan tó o gbọ́dọ̀ tán. àròkù rukunun orígun ni ìdáwọ́ ti orúnkún nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún arọ́fún omeniu tọ́ ọ bá rùkú ìdìde kúò ní rùkú kó o tó lọ síbi ìforíkanlẹ̀ orígun ni o. orígun lòun náà o àrùkú ọ̀rọ̀ fún ọ̀mẹ́nìhù rírùkú orígun ni dídìde nàró pò nírùkú orígun lòun náà ètò wa tẹ̀lé yẹn ó ní alìrìntìdálù kọ́ ìmọ̀n kì í sorígun kẹfà kó o dìde kú orúkú ọ̀ranyàn ni kó o wá dúró tán. kó o dúró tán òun náà ọ̀ràn yẹn ní lọ́tọ̀ ìkú orúkú rẹ kó o gbórí kú òǹbẹ ọ̀ràn yẹn ni ìwà á dúró tán gbáǹtọ́ òun náà ó tún jẹ́ ọ̀ràn yẹn lọ́tọ̀ ẹ̀já wa wo báwọn yẹn ṣe ń kírun ti rùkú báyìí fọlọ́ náà nu o tó fẹ́ lọ sórí ìforíkalẹ̀ yọkàsí báyìí. yóò sì lọ irun ẹ ti wó irun rẹ ó ti wó tọ́ ọ bá rùkú báyìí ọ̀nà rò padà tí wàá dúró tọ́ tí gbogbo oríkèéríkè ara rẹ tó ṣẹ́ lulẹ̀ tí ó bọ̀ sípò kó o dìde ń bẹ̀ ọ̀ràn yẹn ni kí ìdìde rẹ kó yanjú kó tọ́ nínàró òun náà ọ̀ràn yẹn lòun náà lọ́tọ̀ orígun sì ni tó o bá gbé jùúlẹ̀ tó o ṣe rákà tó ń kí lọ́wọ́ yẹn ó ti dà wó lulẹ̀. lẹ́yìn náà asujúùdù ìforíkanlẹ̀ ọ̀ràn yẹn ni orígun irun ni kó o fi orí rẹ kanlẹ̀ ọ̀ràn yẹn ni orígun ni lórí irun rẹ àṣepé ìforíkanlẹ̀ wa wá ni pé tó bá fẹ́ foríkanlẹ̀ àṣepé rẹ̀ rèé o iwájú orí rẹ orí imú rẹ àtẹ́lẹwọ́ rẹ méjèèjì orúnkún rẹ méjèèjì orí ọmọ níkasẹ̀ rẹ gbogbo ẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ gbogbo ẹ̀yà ara tí mo dákọ yẹn bẹ̀rẹ̀ láti di ẹsẹ̀ tá gbé láti di ẹsẹ̀ wa orí ọmọ níka wa orúnkún wa àtẹ́lẹwọ́ wa méjèèjì orí wa iwájú orí àti orí imú wa ìyẹn ni àṣepé ìforíkanlẹ̀ ẹlòmíì ò foríkanlẹ̀ ìyá wa gàrò orí orí nìkan ní èkanlẹ̀ orí imú rẹ̀ ò ní kanlẹ̀ ó foríkanlẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ìforíkanlẹ̀ rẹ̀ kò péye dandan ni kí orí imú rẹ̀ kó pẹ̀lú iwájú orí rẹ̀ ẹlòmíì ò foríkanlẹ̀ nítorí pé ibi tó ti ń kírun fúdì kan tàbó míì bóyá ó yẹ kó gbà kó gbà yóò wá kàn fi orí ọmọ níka báyìí ó yẹ kó ó yẹ kó fi àtẹ́lẹwọ́ ẹ̀ lélẹ̀ yóò wá ṣe ọmọ níka báyìí kò fẹ́ fi ọwọ́ yẹn lélẹ̀ kọ́mọ́ bá kó yé èpẹ̀ kọ́mọ́ bá fi kan aṣọ rẹ̀ àtiwọ́ àtàṣọ rẹ̀ ìyèpẹ̀ lẹ́yìn méjèèjì ìyèpẹ̀ níyìn o wọ́n sì ti wulẹ̀ sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó o tó kírun ṣe ìmọ́tótó o níbi tó ti fẹ́ kírun. orígun tó tẹ̀lé eléyìí kì í ṣe orígun kẹjọ àrọ́fún omínà sujud tó o bá ti forí kanlẹ̀ gbígbé orí sókè kúò ní ìforí kanlẹ̀ ọ̀ranyàn ni orígun sì ni. lẹ́yìn náà alijulus bayna sagidataini yàtọ̀ sí pé o gbórí kúò níbi ìforí kanlẹ̀ àkọ́kọ́ ìjókòó tó yẹ kó o jó kó o tó forí kanlẹ̀ kejì òun náà orígun ni ọ̀ràn yẹn sì ní pẹ̀lú tó túmọ̀ sí pé ìrun tó o kí ń jó òní tó o forí kanlẹ̀ ó wo òmu ọ nídìí àbí kò sówó ń di rẹ kòkòrò òmu ọ nídìí kí wá ló mú ọkàn gbórí òkè báyìí tó ọkàn sì rí pákí ibi gbàtàdí ẹ bá ń sọ nǹkan lẹ́ẹ̀lẹ́ẹ̀ ó jókòó padà ó jókòó nígbà tó o bá jókòó ó ṣẹ̀ wá forí kan lẹ́ẹ̀kejì padà ìwọ tí àlàáfíà bá ń bẹ fún tí kòkòrò ò sì mú ọ nídìí bí ó wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó o bá fi jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì rákà tó kí yẹn ó ti bàjẹ́. lẹ́yìn eléyìí tọ́ba wa fẹ́ joko yẹn láàrin ìforíkanlẹ̀ méjèèjì báwo ló ṣe jó o tó fi jó dáadáa kó o jókòó anyhow dandan ni sáti joko, ìbá àgá sí pé ọ joko bí ìgbà tí ìbá jókòó sórí àpótí sáti jókòó dandan ni joko yẹn ni ṣùgbọ́n ìjókòó tí wọ́n rẹkọmẹ́ndì fún wa pé ká jó láàrin ìforíkanlẹ̀ méjèèjì ó ní ìjókòó tá a máa tẹ́ ẹsẹ̀ òsì wa lélẹ̀ á tẹ ẹsẹ̀ òsì á tẹ lélẹ̀ á fìdílé á wà á nàró ẹsẹ̀ ọ̀tún wa báyìí á nàró ẹ̀ báyìí ẹsẹ̀ òsì á tẹ lélẹ̀ á jókòó lé á wà á nàró ẹsẹ̀ ọ̀tún yìí sílẹ̀ ẹlẹ́ báyìí ìjókòó tí wọ́n rẹkọmẹ́ndì fún wa nìyẹn tá a bá ti fẹ́ jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì àmọ́ tí ìdíwọ́ kan bá wá wà ẹlòmíì ó tóbi ẹlòmíì olóyún ẹlòmíì àìlera ń bẹ fún un tí ò fi lè jókòó tí wọ́n rẹkọmẹ́ǹdì yẹn gbogbo bó o bá ṣe jó o ó ti mú ọ̀ràn yẹn ọlọ́run ṣe àmọ́ kọ̀ọ̀kan gborí kúò ńlẹ̀ kọ́ ọ gborí kúò ńlẹ̀ kọ́ ọ narùn sókè bíi ti ràkúnmí kọ́ ọ sẹ̀ gborí lọ́lẹ̀ padà Raka ìyẹn ó ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ dandan ni ìjókòó yẹn. nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá àtùmánìnà ìfarabalẹ̀ sórí gbogbo ibi tó ti nàró tó ti rùkú tó ti nàró padà tó ti forí kanlẹ̀ rántí pé kì í ṣe kó ń ṣeré pa o ara ẹ gbọ́dọ̀ balẹ̀ o tára rẹ ọba ti balẹ̀ lórí ìrun onírun o ọ gbọ́dọ̀ máa ṣe wìrìwìrì bí ìgbà tíyàn ń ṣeré pa ara rẹ gbọ́dọ̀ balẹ̀ ìfarabalẹ̀ lórí ìrun fún ẹni tó fẹ́ kírun nínú ilé ìyẹn nínú mọ́ṣáláṣí nínú ìlú yàtọ̀ sí ẹni tó fẹ́ kírun sọ̀látù lè kọ́ if ìrun olùpáyà bí ìrun ojú ogun bí ìrun ẹni tí wọ́n ń lé lọ tàbí ẹni tí ń lé èèyàn lọ tó o bá ti jẹ́ pé wọ́n ń lé ọ lórí irun tó sì máa léèyàn tó fi ń kírun lọ tí àtùmọ̀nínà bá ti sí nínú irun rẹ̀ ò rí irun kí fọlọ́hún. ìkọkànlá àtàṣáhùd al-akhir àtàhíyá ìgbẹ̀yìn àtàhíyátu lillahi wasalawatu watoyibat asalaamu alayka ayu annabi wa rahmatulahi wa barakatu wasalaamu alayna. وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله àbí abduhu wa rasuluhu ohun tí ń ní kan bàbá kan kírun mo sáré pé irun ẹ̀ ya mo wá bàbá léèrè pé bàbá ẹ àtàhíyà ni ó ní mo kà á bóòlù kà á mo ní bẹ́ẹ̀ ṣe dàgbàlagbà tó bàbá láti gbọ́ tẹ́ ti ń kírun tẹ́ ń pìtàn pé ìmáàmù jarùn ẹjọ́ lùgbà ni ìmáàmù jẹrin ẹjọ́ lùgbà ni tó fi dòní olónìí àtàhíyà àtàhíyà lẹ̀ ń wí lórí irun. bàbá ní kẹ́ẹ̀ka àtàhíyà ní ìsìn olùjẹ́ tó mọ̀ lọ́ọ̀mọ̀ ní ìsìn pọ̀rọ̀ yẹn ni o ọ̀rọ̀ yẹn ni ọ̀wọ́ tí sì ń jẹ́ àtàhíyà náà ni mo ti kà yẹn. bákan náà àlìjùlù sùláhù walitẹsílímátẹ́yìnì àtàyà tó fẹ́ kà ọ̀ràn yẹn ni jíjókòó kà ọ̀ràn yẹn ni jíjókòó sálámà ọ̀ràn yẹn ni. ìkẹtàlá àtẹsílímátàní sí sálámà méjèèjì pé asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah sí sálámà yẹn ọ̀ràn yẹn ni orígun ni jíjókòó sálámà yẹn ọ̀ràn yẹn ni orígun ni ìjókòó ka àtàhíyà ọ̀ranyàn ní orígun ni eléyìí tó wá kẹ́yìn bẹ́ẹ̀ ò ní tẹ̀rìtì arkan kamazakarina bá a ṣe tò àwọn ọ̀ranyàn àwọn ọ̀ranyàn wọ̀nyẹn àwọn orígun wọ̀nyẹn láti bẹ̀rẹ̀ ẹ̀rùn dé parí kó o tó bẹ́ẹ̀ náà o akifatia ọ̀ràn yẹn ni aruku ọ̀ràn yẹn ni anaro ọ̀ràn yẹn ni awadúótọ́ ọ̀ràn yẹn ni àforíkanlẹ̀ ọ̀ràn yẹn ni àjòkó ọ̀ràn yẹn ni àforíkanlẹ̀ kejì ọ̀ràn yẹn ni tó bá bá di rákà ìgbẹ̀yìn àjòkó kàtàhíyà ọ̀ràn yẹn ni àjòkó sálámà ọ̀ràn yẹn ni ni lórí ni orígun ni now. ẹnìkan wá fẹ́ kírun tiẹ̀ nísìn ó ti ṣe aláwọ̀ Akbar ó ti ka fatia sàǹpá àdàkọ súrà lẹ́ẹ̀kan kíké súrà lè fatia ké sọ̀nà yàn à ń bọ̀ wá sórí ìyìn lọ́jọ́ mẹ́jọ ó ti wá ké fatia ó ti ké súrà kọ̀ wá ó lọ sórí ìforíkanlẹ̀ láti ìgbà tó ti ké fatia àti súrà tán kọ̀ lọ sí ọkàn lọ tààrà sí ìforíkanlẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹ̀ ni pé rákà yẹn kò tí ì kì í torí pé ó ti míìsì àwọn orígun kan ó ti míìsì àwọn ọ̀ranyàn kan lórí ọ̀pá àrùn rẹ̀ ni wọ́n fi sọ wípé ìforíkanlẹ̀ ìtanràn lórí irun kò tán ọ̀ranyàn kan tàbí orígun kan tá a gbé jùlẹ̀ lórí irun bí kò ṣe pé ẹni tó bá tó bá ṣe bẹ́ẹ̀ irun ẹ̀ bàjẹ́ ó mọ̀ọ́mọ̀ kò rúkú ni irun ẹ̀ bàjẹ́ tó dá sí pé kò mọ̀ọ́mọ̀ ó gbàgbé ni ó wá rántí pé ah mi ò mọ̀ rúkú yóò padà sí náà rò yóò wà á rúkú yóò dìde yóò dùn ó tọ́ yóò sẹ̀ wá forí kanlẹ̀ tó wa wá kírun tán yóò wá ṣe sùjúdù sáwí fún un yóò ti yé wọ́n ní ká jókòó sálámà ọkà àtàyíyà tán ohun tí ń rònú lé pé nǹkan kan ń ṣẹlẹ̀ àbí ọgbàgbé sẹ́ẹ̀tì ẹ̀ síta ńgbà tí ń ka àtàyà bó ṣe rántí báyìí tó kàtàyà tán kò tí ì sálámà ọkàn dìde ló kọ́ni sàlámù aleykum alhamdulilayi sàlámù aleykum sàlámù ẹ n tó ṣeun pé tí kírun ọ padà jókòó ọ wà tún sálámà ń sá ní jókòó ó sì wá sí ìtanràn fún ọ padà sí jókòó èyíkéyìí orígun èyíkéyìí ọ̀ràn ìrun tá a bá gbàgbé ọlọ́run ò bùn wa á padà síbẹ̀. Si tó bá gá sí pé orí ìrákà náà la sì wà á padà síbẹ̀ tá a bá ti kí rákà míì lé a lè padà bẹ́ẹ̀ mọ́ bal tulgọ̀ á yọ ọ́ kù nù tá a kí àpèjúwe rẹ̀ ó kí rákà lákọ̀ọ́kọ́ òrùkù tó fi lọ forí kanlẹ̀ ó ti wá kí rákà lẹ́ẹ̀kejì ó ti jókòó àtàyà lọ wá rántí pé ọmọ rúkú tàbí ó kí rákà lákọ̀ọ́kọ́ ìforíkanlẹ̀ ẹyọ kan dípò ìforíkanlẹ̀ méjì rákà kọ̀ọ̀kan ní ìforíkanlẹ̀ méjì ó wá àṣeyọ kan ó ti gbàgbé ẹlẹ́ẹ̀kejì ló fi nà ró tó o bá rántí lójú ẹsẹ̀ padà bẹ̀ tó o bá rántí tó o fi wá kí rákà kejì lé ó kí rákà kejì lé pẹ̀lú pé tó o bá ti lè dìde kó orúkún bí rákà ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé o ti kí rákà kejì nìyẹn ok o lè padà bí àkọ́kọ́ yẹn mọ́ tó ti ní ẹ̀rọ ọ wàá yọ rákà tí ọ̀ràn yàn kan ti míìsì ọ yọ kú ònú òun tó kí òní sí mọ́ ọ sẹ̀ wá kí òmí ìkun ọ sẹ̀ wá ṣe sùjúdù sáwí aláwọ̀fíwá ṣe kòǹgẹ́rẹ́ a máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله